بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبارك السلام عليكم ورحمة الله وبركاته حلاوة ولا وبركاته atọ́rọ ìfẹ́ ìfẹ́ fún ọ̀sájú wa ọ̀sọ́wà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìgbẹ́ yóò máa bá àwọn àbá rẹ̀ àti gbogbo àwọn ìjọba ti dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ abẹ́rẹ́ ọba àlejòọ́lá fún àwọn òbí tó bí wa àwọn olùkọ́ wa pẹ̀lú wa àwọn olùkọ́ wa pẹ̀lú wa àwọn ìgbìyànjú ìyá àwọn àwọn ọ̀gbìn abẹ́lá ìlú ọ̀pọ̀ wa náà gbogbo ìgbìyànjú wa lórí àlámàlọ́ àtúntò wa abẹ́rẹ́ lọ́dọ̀ àwọn ọ̀gá wọ́n dùn wá ní ládàá wájú tó wúlẹ̀ àárẹ̀ gíráfíà àwọn míì. Ọlọ́pùn sọ́lá ọmọ àtẹ̀síwájú lẹ́yìn nínú tẹ̀síwájú ayà ilé àtúlànà àtàbọ̀ sí àwọn àìsí pọ̀ ń bẹ̀ lọ́dọ̀ àwọn àbá. Ọ̀pá jùlọ asọ̀kọ̀lá orí ayà náà ìrẹsì ayà àtàkùn ìlú kọjá lásán báyìí torí àwọn ìgbàgbọ́ ìgbìmọ̀ àtàwọn ọ̀gá ìlú kọ̀ọ̀kan ó jẹ́ màdáyé ìfẹ̀yìyà tí àwọn àmà gbàlàyé ẹ̀. Apájúlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdókòwò sí àbá wa nínú kẹ̀lí yìí ní ìtàn náà lábá fún lórí ẹ̀ tó àìsàn táwọn àjọ tó ká kátó wá lọ sí àwọn síra náà ní tó kàtà wọn sọ ní. Lákọ̀ọ́kọ́ lórí sábàbù nùsùn ojú tó kà á sí àyà rẹ̀ ń sùn kalẹ̀ ìyá àyà ilé mi kà kà lánàá ti àyà àyà ẹlẹ́ẹ̀kẹ̀ló. Aya forty three, abẹ́ kan lọ, ẹlẹ́ẹ̀kẹ̀ta lé ní ogójì. ààrẹ ọlọ́ọ̀bà àríkẹ́ ọláwọ́ fún wa nípa ìpele nípa ìhánà ọdún mímu bákan nínú ẹ̀ ó ń sọ ìdájọ́ tó wà pẹ̀lú tí jẹ́rẹ́bà wà lára rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó bákan náà ó tún fẹ́ máa sọ ìdájọ́ ẹni tó fẹ́ ṣàbùwọ̀lá tí kò sí ètò lè fi mára yálà ẹ̀dá náà ṣe ààrẹ àdúgbò jẹ̀ lórí. Kí ni ìgbà lè fi dípò àìlera pàlà ọmọ títí àdúgbò àdúgbò pàlà àti ìlú rẹ̀. lánàá a ti sọ kèdí àtòlùkò báà ti tó wẹ̀ nínú láà àtúnkọ aláàrẹ tó wẹ̀ jẹ́nẹ́fà yìí. eléyìí ni gbogbo wa látọ̀dọ̀ àlejò tó wà wà nínú sọ́dà. Ati wọ jẹ́nẹ́rà yìí bẹ́ẹ̀ náà ní ìwẹ̀ àìsọ̀ bẹ́ẹ̀ náà ní ìwẹ̀ nìbáàlì bẹ́ẹ̀ náà ní ìwẹ̀ ìwẹ̀ ìjùmọ̀ àníyàn ló mọ ìyàtọ̀ àti àwọn nǹkan díẹ̀ díẹ̀ tó ṣe pé bàtà bá wẹ nìbáàlì àì àwọn àbá tó ṣe pé àwọn nǹkan tó lè tó jẹ́ kí ara ó mọ́ dáadáa obìnrin lè

òun náà látara dunu ẹnu rẹ̀ látara dunu ìwọ̀n ẹ̀ torí pé òun ò ní lè fi pa omi sí mú má ẹ̀rí òun ni àwọn abáàtì máa ń ṣàlàyé pé àlùwà láti ṣe irú mọ̀ sàlùwà láti àtẹ̀wé ìlú àlùwà láti lè fi gbà nígbà ìlú omi títí símú rẹ̀ yọkàn fọwọ́ jámú nígbà téèyàn fẹ́ kómi ọwọ́ mú báyìí imú làásù máa fi ka omi láti yí mú pa láti pọ́n jáde padà. tó bá lọ́lọ́ pé àlìkìsì ìṣáàpù wọ́n pè wà àlìkìsì ìṣáàpù. Àápà bímọ àápà jáde padà. Ìlà tó bá rí rẹ̀ wọ́n àwọn eléyìí àti kàlàyé ọ̀rọ̀ ìgbẹ̀ lánàá. Ṣùgbọ́n nínú àwọn ìṣẹ̀kọ̀ kan káàtó máa rí tọ́ka sílẹ̀ ní àkọ́kọ́ mẹ́rin ọ̀rọ̀ sábàbù nùsọ̀lù àsábàbù nùsọ̀lù àbí àyà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى وأنتم سكارى تكونون ولا جنب ولا آبر السبيل ولا آبر ولا جنبا إلا آبر السبيل حتى تغتسلوا وإن كنتم wa ìlú pẹ̀lú nínú síra wa ta mà sí àgbáàrò òjò wọ́n sì mú ntótó bíi mẹ́sàn-án ọ̀rọ̀ mẹ́sàn-án wá lórí ẹ̀ lórí àgbáàrò òjò ẹ̀ léyìí tó ṣe wípé nínú ẹ̀ èyí tó ń sọ nípa ìdájọ́ ọtọ tí wà ń bẹ̀ tó ń sọ ìdí táyà ọ̀hún tó fi wá àti ìdí bó ṣe wá. Bákan náà nínú ẹ̀, èyí tó ń sọ ọ̀rọ̀ nípa bí táyà máa bó ṣe wáyé ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ nípa èyí tó ti ń sọ̀rọ̀ nípa ìdájọ́ pẹ́ni ó bá ní jẹ́nẹ́bà la ọ̀pọ̀lọ̀ wọn mọ́sálásí òun náà wà bẹ́ẹ̀. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n mú ọ̀hún léyìí tí yóò máa ṣe àwa ọmọ ilé kéwú láǹfààní ká mú wọn wá ní sáúdán ká padà tún máa mú àwọn nǹkan tó ẹ̀ wá nínú tí àbá wa lè fi kẹ̀sí yìí. àwọn ní lákọ̀ọ́kọ́ àbá wa imam Abu Dawud àbá wa imam Tirmidhi àti àbá wa An-Nasa'i àtàwọn àbá alábìsì ní ìdí àbá wa Hakim wọ́n ní lábọ̀dọ̀ àbá wa Ali àwọn sọ fún wa pé. صنع لنا عبد الرحمن بن عوف طعاما ولا بقى عبد الرحمن بن عوف wọ́n dáná fún wa níjọ́ kan wọ́n bá kò jẹ oúnjẹ pé wá jẹ. àdáhánà wàtàkọ́rá gbàgbá agbébẹ̀ ajẹ adùnmọ́. kódà nínú mú lẹ̀ ń gbọ́ náà lákòókò ní ọtí òbí lè wọ̀ àwọn ọmọ ọtí níbẹ̀ ìjọ náà akọ̀dá tí lè bá mú mi ń dá ọtí wá àkókò òun bá dé àpàdánù ni ọba wa ni wọn bá sì ní síwájú nílẹ̀ bàbá àlùwá ẹ̀ lè wọn ni pàpàdánù ni wọn bá ní kí n kírun wọn bá bẹ̀rẹ̀ sí kírun jọ náà súrà tí kàánú kàánjọ náà ni súrà tó lè kàá dúró wọn bá ní kúrú yá ayélujára kàá لا بما تعرفون ولا لا بما تعرفون أبدا ẹni pé ó ti yàtọ̀ sí sí mẹ́rin gẹ́gẹ́ ó ti yàtọ̀ sí mẹ́rin àrùn àn wọ́n ní báwọn ti ti yí ìtumọ̀ kura nìyẹn ti padà wà á ń dáná lọ́ọ́ ọlọ́run bá sọ̀rọ̀ ìkàlẹ̀ pé àyọ̀lẹ̀ iná ńlá dákọ̀rọ̀ òṣùpá látàwọn àti kòkárọ̀. yóò bà wá tọ́ka nìyẹn bẹ́ẹ̀. bákan náà nínú ọ̀rọ̀ mi tó tún wá látọ̀dọ̀ àbá wa ṣó ibà àwọn ní àkọ́bára ní sàmáà tó gbóná hàn kọ́ọ̀lù. سميت موسى بن سعد بن ابي وقاص ولكن ابا وموسى وما ابا وسعد بن ابي وقاص wọ́n ní gbọ́gbà ayọ̀ àti àmì báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa báwa bá sọ̀rọ̀ ó ní ya àbá àyà àyà mẹ́rin lọ́sọ̀ kalẹ̀ ó ṣe é pé àyà náà kàn ní púpọ̀ gbọ̀ngàn. ó nílò ẹ̀ pé wọ́n na ọkùnrin mi lọ́la ara wọ́n lárakùnrin kan nínú àwọn aráàlú Màdínà òun dáná oúnjẹ

yẹn ni pé àfẹ́ máa ń tà ń jìnnà. ìjọ náà túmọ̀ ìtàkọ́rùnà túmọ̀ ìtàkọ́rùnà ọ̀rọ̀ fáàrí bá bẹ́ẹ̀rẹ̀ láàrin wa. ẹgbẹ́ bó ti jẹ́ sí pé àwọn tí wọ́n máa ń mutí náà ẹ̀rí tó kà á bá mutí ká ni wọ́n tó máa ti pe ọtí ní umul khaba'i. ẹ mọ̀ pé umul khaba'i ìyá gbogbo àwọn tí ń fẹ́ ìwà ẹ̀jẹ̀ àbúrò bá mọ títà kò nílò lè ṣe àbúrò bá mọ títà kò sí tí ò lè ṣe. ìtàkà náà wá tó ṣe pé ìlàlàáfíà rẹ̀ àwọn àwọn àbúrò lórí rẹ̀ ń pọ̀ nígbò tó ààrùn múlẹ̀ fún lálàáfíà ló àmọ́ ìtàn náà. ó sì jọ ọ̀yá ní kùsùmá wọ́n ní kó tó di wípé ọlọ́run bá àdé tí ọlá sọ lé wọ̀ báyìí náà ní ìṣẹ̀lẹ̀ yẹn náà tẹ̀lẹ̀. ọlọ́run kan láti kọ́nà ojú tí àná nìyí lójú fẹ́. arákùnrin yìí ẹlẹ́sìn ọlọ́run tóun náà ń sin náà ìlànà ànẹ́tùwà mọ́ká yìí padà. Àwọn akẹ́sì ní lórí ìlànà ànẹ́tùwà yìí ká ní. Ìgbọ́n tí a ti gbọ́dọ̀ bá gbogbo ànẹ́tùwà yìí jẹ ní ọlọ́mọ àwọn àrùn ìjọsọ́lá. Arákùnrin ọwọ́ abẹ́ ọwọ́ ọba àwọn ọ̀nà waya ìwáyà gbà wá pọ̀ wọ́n ti mú ìwáyà kan nínú ìwáyà kan ní pé arákùnrin yìí ó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run táwọn èèyàn mà wọ́n dẹ̀ fẹ́ kó bá lásìkò ó gbà wípé ìpànìyàn aráàlú ni ìná wọ́n lọ bẹ́ẹ̀ àwọn ìdájọ́ wọ̀nyí lọ́dọ̀ rẹ̀ ó sì jẹ́ kámọ̀ bẹ́ẹ̀. wọ́n dẹ̀ sì dá tẹ́sí ẹ̀wò ọ̀gbà wọ́n ti ọ̀nà pé ká láti fi ìpànìyàn eléyìí tó láwọn orílẹ̀-èdè kan ó lè pé káwọn pààyàn làwọn fi ń lówó ẹ̀mí èèyàn gba àwọn èèyàn lójú kódà ẹ̀mí ezi ẹ̀mí ẹ̀fọn ó sì ju àwọn ẹlòmíì lójú ju ẹ̀mí èèyàn lọ ọlọ́run tó sànù wa. Káàkùn wọ́n ń kọ àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtawọn èèyàn dáwò ẹ mọ̀ pé kọ́nà wa ni láwùjọ bá wà. tí mo ń sọ yìí mo lè má jẹ ìrìnà pàdé ẹ̀ máa mo tó mo wọ mọ́tò ní ìjọ

níbi táwọn èèyàn dáàbẹ̀rù lápáyàn orúkọ àwọn ẹ lówó. wọ́n gba omi lórúkọ ọmọlàkejì orúkọ àwọn ẹ jayé abẹ́lú. táwọn èèyàn lọ bẹ̀rù ọlọ́wọ́n wa. gbọ́dọ̀ bá ti bá ẹni tàbí òǹkó òun ní ayé rẹ̀ rán. òǹkó òun ní ọjà jẹ́ látara àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ láti lọ mọ̀ wípé ọlọ́wọ́ bá rí ìjọra ti tọ́ ọ̀rẹ́ ìjọ ìjẹ́kọ̀ọ́ fún mi láti fún bá ń nà tẹ̀lé ìnà bọ́ọ̀lù àmúlò kò kọ́ ẹbẹ̀rù bìtì náà máa ń lòdì nínú tọ́ba lé òun lórí àwọn ọ̀gá bìtì náà lẹ́nu náà wò. àbẹ́ni ẹni tí ó mà náà ti fẹ́ kọ̀ọ̀rà náà sàn kẹ́ òun ọlọ́run tó kà nù wọn láwọn bá fi máa tẹ̀lé òfin lọ́lọ́m láti wà fúnná ni máa bá àdá ti fà á wò sínà wọn àwọn òfin lọ́lọ́m lákùn láti wà fúnná ni máa bá àdá lè jìrì mú nà sínà ọlọ́run dákun wọ́n ti fi wá wọ́n ti yàjẹ́ wá pẹ̀lú táwọn kírímìnà àwọn ọ̀daràn àwọn agbénipa tí wọ́n ń dáwò lórílẹ̀‐èdè yìí lákùnrin fi àrètí àwa o. káàkùn ní àtẹ́nu iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí lóyìn ẹ̀rọ ẹgbẹ́ tó bá dé láti ìjọba náà ló lọ sí orí iṣẹ́ ẹ̀gbọ́n òṣìṣẹ́ tó lọ mọ́kàlá orí oríṣiríṣi yóò bá kàdé bẹ́ẹ̀ ẹ̀kíkiri lọ. olóní láàárọ̀ láàárọ̀ àwọn ni wọ́n ti àwọn náà ọlọ́run kan tẹ́ńbẹ̀ jẹ́ ń di ọlọ́run mẹ́ta yóò bá aládùúgbò yìí má abẹ́lé. ó wá yá wọ́n wá kọ́ọ̀dù ọmọ ẹ̀ tó kọ́ ọmọ wa sọ látọ̀ lẹ́gbàá wọn bá yí owó ìyàwó yàwó yẹn náà. wọ́n níyàwó wa lórí fóònù tí wọ́n ti ń kọ́ọ̀lù ọkọ̀ rẹ̀ lòun náà ti sọ̀rọ̀ fẹ́ ìgbé tọ́ ìrọ́pọ̀ àwọn àgbà owó wọ́n ti parí òun jẹ́ máa wà fún owó kankan o alákùnrin ní ó ní ẹni tó dé sọ báwọn àti ó ní wọ́n sì fún bàbá ó ní à ah, àwọn tó ṣe kí ni àwọn tó ṣe máa tọ̀ ara yìí pé à ah, gẹ́gẹ́ ó ní lójú ẹsẹ̀ láwọn tó kó sí láwọn tó kó kúrò jàmbá yà ó láwọn kan ní àwọn ọlọ́kadà àwọn ọlọ́kadà kan ti wọlé gbàdáwò tó ní nílá ẹ̀ wọ́n ti kú nítorí kápá wọ́n ti yọ gbogbo oríṣiríṣi ara rẹ̀ lọ́gbọ́n pé lóríṣiríṣi ìjàmbá ni owó náà ni wọ́n ti di oríṣiríṣi ààrẹ wọn ta àwọn tí wọ́n ti gbé ilé òun náà wọ́n ti pín káàkiri ìjàmbá ni. àwọn èèyàn ń ṣe aburú tó bá burú tí wọ́n ń ṣe yìí náà ẹ̀rọ ojú lásán ló kò dé nítorí bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò ẹ̀yìn sanwó fún náà ni o. ọ̀pọ̀lọpọ̀ àti ìsàkúrú yẹn ojú lásán kò ń sọ aburú ojú lásán kò tún sàbúrú nǹkan mímu ni arákùnrin náà ń gbà náà lọ́rùn gbogbo aburú ni wọ́n ti lọ́ gẹ́gẹ́ bí ìjẹ́lẹ́sìn ọlọ́run àárọ̀ àárọ̀ mò ń sìn ṣùgbọ́n ọtí ò sí dàrá mú padà ara ni eléyìí kọ̀ náà ọlọ́run sì sọ fún àtúntà mọ́ wọn lọ bá ti fẹ́lẹ̀ wọn lọ bá mú wọn sí níjọ́ náà lọ. wọ́n ti mú ọtí ká kò máa ń ṣe má òun tó ní sì náà dáa obìnrin yọ ara rẹ̀ jí obìnrin ti dìnnà wọ́n ní ẹnìkan tó bá obìnrin yìí ṣe obìnrin yìí lóyún wọ́n tó ápáàtì ìyọ́mọ́ tuntun àbẹ́rẹ́ láti ìyọ́mọ́ orúkọ wọn lọ́mọ tó bẹ̀rẹ̀ tó bá ṣe jù náà yìí náà nígbà wọn bí wọn fẹ́ fi kó bá náà ní. ọmọ obìnrin yẹn ọ̀dọ́ rẹ̀ náà wọn ti bá bá ń kọ́ pé ẹ̀ bá a kọ́ lẹ́kọ̀ọ́. abẹ́rẹ́ ìgbà táwọn tó ọmọbìnrin dé tí wọ́n béèrè ọmọbìnrin èsì ti kó sáàbà lẹ́nu pé sáàbà ó pa ọmọbìnrin kúkú mẹ́rin tó bá ti wù ú ó ti fún mi lórí àfa tó káyìn jẹ̀mọ́ ọ̀sọ̀rọ̀ ẹ̀ka yìí pé tá a bá ní kúkú lọ bàbá yìí kò sí jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ níbi ọdún. ibi a ti lọ òun ní ọ̀rọ̀ tó wá. lórí ìjà àràbọ̀ ní. wọ́n ní abáwa ìṣàlàyé fún wa àbí ìṣàlàyé ágbàrú fún wa. wọ́n ní níjọ́ náà ọ̀rọ̀ fáàrí ká láàrin àwọn gẹ́gẹ́ bí wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn tó wà ní kúọ̀bù náà tí wọ́n bá máa sọ tí wọ́n máa sọ̀rọ̀ láàrin láàrin ara wọn ẹ̀yin náà máa wò ó bí àwọn pátì kan fẹ́ bá àwọn pátì kan tó kóra wọn lọ sí ilé ọtí látòjú ẹni ẹ̀yin tí àwọn pátì yìí yàrá ẹ̀yin tí àwọn pátì yìí ọ̀rọ̀ tí wọ́n máa dá rẹ̀ náà lọ́rọ̀ kẹ́nẹ́ àwọn ọ́pọ́nẹ́tì wọn. gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ náà máa jáde mẹ́ ẹni tó wá lọ jẹ́ ọ́fúnẹ́tì wọn sábà wá lọ wà mẹ́ ẹni tó wà ara ọmọ ẹ̀bẹ̀ ọdún náà ni bá máa sí ìjẹ̀lẹ̀ lọ bẹ́ẹ̀ ìgbà àwọn àwọn bẹ̀rẹ̀ ti ara wọn àwọn bá àwọn ní. láyà bá yẹ wọn níbẹ̀ làwọn ọ̀sán bá mọ́ ibi láṣẹ báyìí ràǹkúmí táwọn pa táwọn jẹ ń jọ náà bàbá gba òun ní àpàtà bàbá ká máa ìmú àbáwá káà níjọ náà lọ. bàtà nù sáà mọ̀gbúrò làǹkú wọ́n bẹ́ẹ̀ ni wọ́n àbá wa láì lọ́bẹ̀rẹ̀ sí ta àbúrò jáde èdè má jáde lẹ̀. wọ́n ní eléyìí kò sí tó bá ń tọ́ náà nígbà wọn jẹ táwọn ọmọ yìí òun ló bà wọ́n ní yẹn náà lè tó fà á bí àyà ń sọ̀kalẹ̀ tó sọ ẹ má mọ̀ sí wọn. wọ́n ní nínú ẹ̀dùn bákan náà ọ̀rọ̀ náà náà mú wá wọn lóun ló pa táyà yìí sọ kalẹ̀ ṣùgbọ́n eléyìí àti tàkọ́kọ́ òun láti mọ̀ báwa bá ti mú wá àwọn ẹlẹ́kẹ̀ẹ́ta ọ̀rọ̀ wọ́n nítorí àbá wa ó máa wù láyà yìí sọ kalẹ̀ àwọn àbúrò àbá wa ó máa ṣùgbọ́n láàrin tàbá wa ó máa wù pẹ̀lú eléyìí tá a ẹ̀sìn àtàfáwà ẹ́lì àti àfáwà abdulhamid tó máa rú òkú àrùn rẹ̀. kí ló tó ń ta àrùn ní wípé ẹjí ò tó ń ta àrùn rẹ̀ òun ni wípé ó lè papọ̀ tá a bá gbọ́ bọ́rọ̀ náà ti wá kó lè papọ̀ lóòótọ́. wọ́n nígbà tí ọ̀rọ̀ nípa. jíjẹ́ èèwọ̀ ọtí mímọ ló sọ̀kalẹ̀ ìyẹn nínú iṣẹ́ ọlọ́run bá àlejò ọlá ó sọ fún wa nínú bá àlejò ọlá sọ fún wa nínú níbi àyà آية 19 لوحة يسألونك عن الخمر والميسر قل فيما اسم كبير ومنافع للناس وهذا الذي wọ́n ní àyà yìí nígbà tó sọ̀kalẹ̀ àwa umar wọ́n ka àyà yìí fún ọ̀nà fàkọ́rọ́ àbọ̀ ààrẹ yìí wọ́n ta ka àyà yìí fún pé àyà yìí àbí ọtí ti dè wọ̀ sílẹ̀ ọtí ti dè wọ̀ ọba umar wa ní ìrọ̀lọ́run. اللهم بين لنا في الخمر سبيانا كافيا kálàyé ìjẹ́ ọtí yìí tó kó tún ṣe kẹ́ni yóò kó tún kílíà sí dáadáa fún wa. ìyá mẹ́ta káà fi yà ní àlàyé tí ó ṣe kẹ́ni tí ó tó wa. tó ẹ pé tá a bá ti rí báyìí àwa náà ó lè pa ọtí tì yẹn ọgbọ́n òní mo sí mọ́. wọ́n ní ìyẹn ni ó kà á tóbi sọ̀kalẹ̀ ó náà sọ fún wa níyì pé. عن عمر بن الخطاب لما نزل بتعريف التخمر تذكر جاء واسطة عليه أما عمر والبين لنا الخمر بيانا جاهيا إلى لهم أقول ọ̀rọ̀ nípa ọtí ìgbéwọ̀ rẹ̀ náà ń gbọ́láyé rẹ̀ ní ìdíje wa dákùn ṣàlàyé wọn tó yé wa dáadáa bàbá ọmọ nígbà tí wọ́n kà á yà á dẹ̀dà àdúgbò káyọ̀ lọ́kọ́ tó wà lẹ́yìn ìlú wọ́n tún tàbí àwọn ẹ̀rẹ́ ìlú lọ́nà. báyìí lánà ìlọ́kọ́ mọ́tò bàyá ní dáfíà wọ́n ní wọ́n sọ bẹ́ẹ̀ fàánà kọ̀ọ̀rọ̀ dáàbì àyà òun náà láyà ìlú àkọ́kọ́. ẹ̀sìn pé eléyìí ká kàmbi eléyìí náà bá dé kọ́lá gbẹ́rẹ́ ẹ̀rọ ní sinayẹ̀rọ̀ ní. ọlọ́kọ́ tó lákọ̀ọ́kọ́ tó yẹ Tí wọ́n bá tẹ̀ ìrà lẹ́yìn, wọ́n mọ ilé ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀ o. Ẹ̀sẹ̀ ńlá kò wà bẹ́ẹ̀. Wọ́n mọ aláǹfààní bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yẹn nìyẹn yìí pé kò tí nǹkan pépé ọmọ mùsùlùmọ́ rárá lè lọ. Àbẹ̀bọ̀. Sùkúta yẹn wá. Nígbà sọ̀kalẹ̀.

lẹ́yìn pé gbogbo àwọn ìwà láti tó wáyé náà kí ni sọ fún ó ń jẹ́ yìí pé bá a bá wà níwájú ọlọ́run ká ń ṣe òun lọ́wọ́ ó fẹ́ jẹ́ ká máa pàtàkì irun ká yìí pé ìrun àgbàtà sí yẹn a gbọ́dọ̀ wà ní ẹni tí ó pẹ̀lú ọba. nínú wọn lẹ́nu ọmọ wá sí bàbá wọn ní ẹni bí àwọn sí súre májà báwọn bá ní ọdún tọ́ba jìnnà báwọn bá wa. Àtọ́gbé súre májà bí ṣe ń tara kí kíákíá ṣe ń tẹ́mi náà bá májà ẹ̀rọ ẹlòmíì ti máa ìlú kẹ́kẹ́ ọlọ́run àti ọlọ́run máa ń pàtàkì. 现在是每天三块五，每单是三块五，每单是三块五，他就是搞完之后，他是呢，他说的，晚点开啊，好吗？第二天，对吧？他不不管。 Nah, kamu tahu ولذكر الله أكبر Ọdún tó ń ṣe kẹrẹ يوم ọ̀rọ̀ tí wọ́n wá lábala. ṣe ní lábọ̀dà fáwọn nínú àtúnṣe ìgbà àwọn ní ìgbára yìí sọ kalẹ̀ láti lè fi jẹ́ ìní ọ̀rọ̀ nínú èyí tá a kà fún wa mẹ́ta èyí ó sọ fún wa pé bàbá wa sáì tí wọ́n dáná níjọba lọ́dọ̀ wọn àdúgbò náà ti àwọn àlùfọ́ ó ti ta àwọn àlùmọ̀ àdìgún ọkùnrin tó ń lọ àwọn àlùfọ́ òun ló dá ní jọ́nà tó wá lò nínú àwọn àlùmọ̀ àdìgún tó tó pè nínú àwọn àlùfọ́ ó fẹ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ní jọ́nà àwọn tó wá pè àwọn náà gbogbo wọn ti àwọn ọdún gbígbọ́nà ọ̀rọ̀ ìmáàtò náà ìmáàtò ọ̀rọ̀ pé ẹbí ti wá lọ́la àjọ ìdílé lọ. máa wù láti ìjà kan làǹkúrín lọ́ba ọba mi ká àbá wa káàkiri ẹ̀yọ́ ajáde wọ́n ní ẹ̀rọ pàtàkì ọ̀rọ̀ ìwáyé. ṣùgbọ́n ìrẹ̀lẹ̀ ìjọba pẹ̀lú àwọn ọ̀gá tí wọ́n bá ń náà nínú rẹ̀ náà ni eléyìí tí a máa jauh. Kalau aku itu, karena aku ini, berpulang tua, ma, berpulang dulu, berpulang aku, itu, wajib yang berpulang, apa aja jadi, kamu mau kata ini, kurang jatuh dia, si kita eh, apa ya, eh kita apa ya, kamu kamu yang bawa ini, mau jadi, juga apa ya, àwọn tó ti mọ́lẹ̀. mo jẹ́ pé sọ̀rọ̀ mi kọjá mọ́lẹ̀ náà ó lè dá àwọn àgbà mọ́tò náà ó wọ́n sì ní síwájú nínú ọ̀nà. Àmọ́ sáájú gbogbo ẹ̀ lọ, ó yà wá pé ẹni tí wọ́n ti dájú bàbá wáyé bàbá àbáwọ̀ ẹ̀ àmọ́ àbáwọ̀ bàbá wáyé àti àwọn bàbá àtàwọn ọ̀nà ọ̀nà ẹ̀. Wọ́n ní àwọn bá ta sábà ìlànà àwọn tó ń gbà wọn ìtumọ̀ tó kà lẹ́yìn tí wọ́n ní ilé ara kàdó ọlọ́run kò bẹ̀rẹ̀ ní ilé. lọ ọ̀hún máa tà mú. èyí wọ́n àti wọ́n tó wá ní pé àbúrò máa ta àbúrò àbúrò èyí náà kò sí jẹ́ ká àjáde wọn ti kọ́ ọ̀rẹ́ ìgbà pé ọtí kò sí ìgbàgbà tí ó ga lè lẹ́ ẹ̀ka bá tó bá lọ́wọ́ ẹ̀mí orí ẹ̀kọ́ tó lè wò tó tó tó ń bá bá lóṣè òun náà kàrà fún tó tó wù wá sí ìgbàgbà rẹ̀ onímà onílẹ̀ onímà o ẹja nínà sí o ẹja nínà sí rẹ ẹja nínà sí o. Oríṣi ẹlẹ́yìn ọ̀rọ̀ sí nínú tó bá ní ẹ́ ìsọkúsọ náà máa sọ ní ẹ̀bá ti fi ó. láti mú láwọn láwọn fẹ́ ẹ̀ kọ́ sáré ní láti kọ́ bẹ̀ pé nítorí òun kọ̀ yẹn ló ń kọ̀ yìí nígbà tó wà mú. yóò máa tún òun kọ̀ nígbà tó wà mú. ìjọba bàbá tó fi mu sí ìyẹn òjò ọ̀nà àná lórí jẹ́ o lórí jẹ́ sí wọ́n ń ta ìjọba yìí títí ọlọ́wà táyà kalẹ̀ ìfẹ́ dákun yá wà lẹ́sẹ̀ náà. yà ọ̀yọ́ lẹ́bí iná náà nínú àwọn ọ̀rọ̀ lẹ́nu wọ́n á máa jìnà sí ìlú àpá àwọn ọmọ tó díẹ̀ díẹ̀ kẹsì ọdún náà pẹ̀lú lápẹ̀lú lápẹ̀lú àwọn ọmọ díẹ̀ díẹ̀. bákan náà àwọn ọ̀gá الشيطان فاجتنبوه لعلكم يكتبون معه ودي عبارة عن هذا الكلام طبعا طبعا عندما أضع أنا كل مالك حاولنا أطلع في ولا أضع رضي الله عنهم. أنا قال الله عز وجل àti àbá àwọn hàn. Nínú ọ̀rọ̀ tó wọ́n sọ, wọ́n kà wọ́n tó pọ̀. Àwọn náà ń sọ ọ̀rọ̀ bá a lọ lókè yẹn ní pé ilá ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n rọ̀ wá lórí ẹ̀ pẹ̀lú àtàjá àtàtọ̀. Wọ́n láwọn ká nínú àwọn ará àtàjá náà. Abẹ́rẹ́ ìyá náà. كانت الواقع بالنفس أنه كان يوم من فكانت تصيبه الجنان كلمة الله جلال عن ولا ما ولدهم هو زيرو سولو أكوين أيضا لديه وهو كان يوم من والعلماء عندهم ويكون الآن ولا يكون المرض إلا بالمرض وفي يوم لا يكون المرض سنين هاتف ولا نسيط ولا وزيك ولا وزيك جمال جمال هو مفسر جمال كما قال النبي إذا قال الله يقول تعالى على إذا قال الله يقول تعالى إذا قال الله ọ̀nà tá a ti àwọn àdúgbò ti dáadáa lára wọn ọ̀nà máa wo báwo làwọn ti lọ ayé báwo wọ́n ti lò lẹ́nu wa nípa tó láti jẹ máa lákàtọ́ rẹ̀ nípa tó láti jẹ máa lákàtọ́ rẹ̀ lè wọ́n fi ẹgbẹ́ wọ́n fi lé mi. nípa àwọn sẹ́lẹ̀ yìí àbẹ́ ìsàlẹ̀ lórí dára àbẹ́ ìsàlẹ̀ lórí ìwà kò tí ẹ̀ ní ìrònú pé kí ẹ̀rẹ́ sí kọ̀ọ̀kan nípa ẹ̀ lórí báwọn ẹni tẹ́lẹ̀ padà ìjà mọ́tàlájà àwọn ẹ̀rù kókó làwọn mọ̀. ọlọ́ọ̀bà ìjọba náà wá pẹ̀lú pé àwọn ọmọ yẹn yóò máa dààmú wọn ọlọ́ọ̀bà ìjọba wa tó tó bá yẹ tó bá lẹ̀ wà láti wà ní láàárín ẹ̀ láti tẹ́lẹ̀ àlá ẹ̀ má lọ sí ọmọ bára. Anta tẹ̀lé tẹ̀lé ní. Ìjẹ́ ìjọba tó bá yẹ. léèrè ìlera wọ́n ní kí wọ́n tó bá láyé ìrìnàjò wá ní ṣe ní ṣe òye ní ẹ̀rú bá ní ọ̀rọ̀ pẹ̀lú olùkọ́. Bá àwọn ṣẹ̀ wọ́n bá jẹ́ kó sí lọ́wọ́. Sẹ́yìn tí ọ̀gá tó tó tu dáadáa ní ìgbàgbọ́ lé ẹni wá tó tó tu dáadáa náà tó kọ̀ dáadáa. Àwọn ìṣẹ̀lẹ̀ orí kọ́lé ó máa ń sọ̀kalẹ̀ báyìí. Onílò two seconds. irú àwọn ọmọ tó rí bẹ́ẹ̀ nínú àlejò àwọn tó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn ẹ̀yà tó rí bẹ́ẹ̀ wọ́n máa rò pé kí wọ́n tó tó ń kú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní ojú àwọn ọ̀la wọ́n ti dàbí òbí ẹ̀rú lára. Ó wá ní báyìí lórí ẹ̀. Àti dáwọ̀ àti ní báwo tó nà ní ní oṣù mélòó pẹ̀lú. Lábọ̀ ọ̀ọ́ kàwé gbogbo wa. ẹni táwa ti kì í ó ní tó bá fẹ́ mu sí i òun sọ sí i gbóná báyìí lórí títí gbóná tó wọn ò pé ó tẹ̀ sí i ó ní bẹ́ẹ̀ náà ló wọn tó wá lọ sí wọn àbẹ́ wọn náà ń tẹ̀ á ẹgbẹ́ rẹ̀ tó ah! wọ́n rẹ̀ rà ẹgbẹ́ rẹ̀ tó wọ́n rẹ̀ èèyàn ti mọ́ ọ̀la alábọ̀ níbi tó ń gbé ọ̀rẹ́dì wà. ẹnu òwúrọ̀ lẹ́yìn bá ti mọ̀ ìdánkúrẹ́ pọ̀ nígbà máa ń mọ̀ ìdánkúrẹ́ pọ̀ ọ̀rọ̀ kan yóò fi kó ti máa la òní tó pọ̀ nílẹ̀ yóò mọ̀. lórí ìdẹ́lẹ́ ibi tá a lọ sílẹ̀ ní pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wọ́n rẹ̀. Wọ́n máa ká ti bá ìjà láàrin ìtàkùn àlámàlì rẹ̀ wọ́n ká ti bá ìjà rẹ̀. Mùsùlùmí kọ̀ lọ máa kí ni ọlọ́wọ́ àlejò lásọ ní gbogbo àlámàlì. Kí lọ́wọ́ àlejò lásọ ní ìsọ́mọ ká ọba rẹ̀. Òṣìṣẹ́ àwọn àṣìká ọba àwọn àwọn àṣìjọ. Pẹ̀lú àwọn ẹ̀ẹ́. Maka takkan lapor. Walaupun nanti kuasa, kuasa, tak ada kuasa, dulu ada. Ukule, jadi ukule, kulilnya, kulimatu. Apa sampai di sini? Apa apa ajaran? Kenapa? Apa apa itu? kíni dájọ́ ẹ̀sìn lórí ẹ̀. àwọn ọ̀rọ̀ àlẹ́. lórí ìpínlẹ̀ obìnrin. Àwọn lórí wípé ẹni tí ó ní náírà la ó sì lébò la tó wá láyé ọdún ọlọ́run ẹni yẹn wá nígbà òwúrọ̀ àti ìṣúná ẹ̀jọ̀ ká ẹni wọ̀ pa. Òwúrọ̀ àwọn ọmọ ẹ̀ṣẹ̀ wọn yẹn nígbà àwọn bàbá wọn yẹn kọ́ pé à. Kau kurang cerita di luar sini. Katakan itu mulai. Lalu kau luar aman. Pukul pukul tidak kata. Pukul buat. Kurang pukul tidak buat. Kurang pukul tidak buat. Tak mampu sebagai pukul tidak lah menurut semua. Pukul tidak lah menurut semua. Kita 不然就出关，但是还是我来，我不干，就是出关的人。一来，我来出关的话，就是我来，不然那里，还是反正我自己那个，我出关还还出来。 إلى آخر السبيل وإلا آخر السبيل حتى تبتدلوه وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائب أو جاء أحد منكم من الغائب أو لا لامستم النساء فلم تجدوا ماء وصنموا صعيدا طيبا Thank you. Àwọn ńlá wọn fún ìdáàrí ó tó lè sí máa láwọn bàbá kí ni ọkọ̀ ìyàwó bàálà láàmù ayé jákà jákà dé sí àlùsẹ́tẹ̀lẹ̀. Manila ha? sa, mana mana jasa. Kalau kita buat, jadi kalau orang lain orang lain kita tak pun jasa ada di sini jadi buat anda, lagi apa kata ha. kerja? Orang kalau orang lain orang lain ada, ada tu tu kata kerja. Jadi kita mana kerja? Tak ada orang.

عن إبراهيم عن أبي عبيدة عن عبد الله بن مسعود قال رجل يدل على موسى أنه من أعطاك عليه أو موسى كل موسى يا ولقد خلق المؤمنين على الإسلام من النفس عليها فكيف يؤمننا ولا يؤمنون عليها في يوم يقول قلوبهم فلولا بأنهم علماء منظر إذا سؤال ولكن مريض يوم سوف أنا نحن وفقا يتوقع الله من المقابلات ومن الأمر بيده إذا قرأوا إلى أولاد وقوانا ها يوصل على أبوك เนี่มันว่าได้เราพูดยากกันเพราะเราว่ามันไม่เราเราพูดถึงนะนี่มันเราพูดถึงกันมาเหมือนกคนที่เราพูดเราพูดถึงไดเลยไ้องะไรก็เราะต้าเราพูดถึงกันต้าเราไม่มาไหนมาเนี่ย كان يقبل ثم يصلي ولا يتوضا wọ́n nínú àwọn akẹ́kọ̀ọ́ tí tí wọ́n yọ pẹ̀lú ìyàwó ẹ̀ tí ó ti sàlù ọ̀la kò sì ní sàlù ọ̀la lọ́wọ́ àbí tí wọ́n tó ọ̀la. àwọn sọ̀rọ̀ ní ojú kan ojú kan lọ́wọ́ sọ. báwo ni mà ti fẹ́ pẹ̀lú ọ̀nà tó láti abáyé tẹ̀sí nígbà tí wọ́n fojú tó bẹ̀ wò ó wọ́n ní lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹ àdúgbẹ́ lóòótọ́ ìgbọ́lápọ̀lọ̀ àbáwá wọn gba tó fẹ́ gbà wá mi náà ó là ní ìjọ ọkọ rẹ̀ bá fún oru pẹ̀lú ìyàwó ẹ̀ yóò wá pé o nígbà lọ́dá mi. àbẹ́ wọ́n tọ́ wá lẹ̀ tá a bá ń gbá yẹn pàlú mẹ́rin màá kọ́ àdàrú ṣèlú wọn láwọn adé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn nípa akẹ́yọ́ sàlùwàlá sọ̀rọ̀ yẹn bá máa dé abẹ́ ẹ̀rọ àbá wa tó mọ̀ lò àláìsí tètè bá a ká sàlùwàlá yẹn o kì í sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bá sàlùwàlá ká tọ́ fọwọ́ kan obìnrin kò sí ìjẹta mọ́lọ sàlùwàlá mi àmọ́ tó bá wò nínú nínú ẹ̀kọ́ yẹn sàlùwàlá ká àlọ́ nínú afẹ́ kó ṣe kó wọn ló fi lè máa báwò lára wọn lọ́nà kejì títí tó tó akọ́gbá ló ká kíyèsí àwọn ọkùnrin oríṣiríṣi lọ́dọ̀ dá wa o mẹ́rin báyìí ni wọ́n kan obìnrin rẹ̀ báyìí pàṣẹ èyí ṣe mọ́sálásí gbogbo gbogbo lórí gbogbo tó bẹ́ẹ̀ ti di nígbà èèwọ̀ ni kò lè kí òun pẹ̀lú ìhòòhò ọ̀gbọ́n lẹ́gẹ̀rẹ́ ọ̀gbọ́n kí wọn pẹ̀lú kí gbogbo òkú tẹ òkú nígbà tó bá nílẹ̀ nígbà nílẹ̀ lè jìnà sí ìdílé ẹni wọn kọ́ fúnra wọn ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ ara rẹ̀ ó ti parí wà lára rẹ̀ lára rẹ̀ ó lè máa àwọn tó lọ́ba máa rẹ̀ kékeré kò sí kẹ̀kẹ́ tí ó jẹ ara àwọn òbí dẹ̀ ilẹ̀ gbàgbọ́ wà láti sọ ọ̀rọ̀ lórí ọrụ àwọn tó bá ti ọ̀dà bọ̀. Ilé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tèmi kọ́ ọ. Ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ tèmi. nínú àwọn fún wa lọ́nà ọ̀ pẹ̀lú ọ̀rọ̀ táyà náà ṣíṣe kóńjọ́ kàlẹ́ ìjọba ọ̀rọ̀ sẹ́lá nínú ẹ̀ka wà ọ̀rọ̀ kẹ́ lọ́wọ́ àdéhùn aláàbò rí fún wa bí ojú ikùn wa àìdí ikùn. إن الله كان عفوا غفورا tóní kóńtò àkóńtò nàbí asọ́lọ́lá ìwọ̀sánlá ìtàgbọ́ ẹ̀ka. ó ní òun tí ẹni tó náà máa ń fẹ́rù kà lẹ́yìn. òun náà máa bá àlẹ́ ti fa àlàáfíláì àlàáfíláì òun máa bà nínú ìpa ra òkúmi rẹ̀. onígbàgbọ́ wa bẹ̀rẹ̀ àti ìwà kòrò onílẹ̀ lágbájá lẹ́síọ́ àti ìwé táwọn èèyàn ń gbèrò arákùnrin wa wà lẹ́sẹ̀ kan wọn àtọ́ bá ti ní jẹ̀nà bá fún mi jẹ́nà bá láàyè wọn ni mọ̀tàkàtà òkúrò báyìí tó ń bá wà lẹ́sẹ̀ náà onígbà náà lẹ́sẹ̀ wa kọ́kọ́ dákẹ́ àlejò ti sọ̀rọ̀. والعذاب جبريل بآية من سعيد أين بالآية سعيد يوافق الجنة ثم تيمم صعيدا طيبا nípa ọ̀rọ̀ ni àtàyàmọ̀ àmọ́tò wa fi hàn ní máa ṣàlùwàlá níjọ́ náà ó tilẹ̀ jẹ́ sí wípé títí yìí ni láti wáyé pẹ̀lú ti di àwọn pẹ̀lú ọ̀rọ̀ dáyà wọn kò kò sí ìdí sáwọn ọmọ àwùjọ rẹ̀. lọ́sàtà lè wá ìwà lọ́sàtà lè yà yìí. ẹ̀rẹ́ ìgbà nílà ìpìlẹ̀ pàpà yìí. ìjọba ní káwọn ìgbà àwọn ọmọ ilé yìí àrí àwọn ọmọ ọmọ wọ́n láti wá ní òun bẹ́ẹ̀ ó lóun wá ti táyà náà ìjọ náà tó lè bá àti ìlera àbá ìmọ̀lá àti ìtọ́jú àyè. tó bá àti ìmọ̀lá àti àyè tó pèsè sí àgbàyà mú wa pé táwọn táwọn là máa délé ọwọ́ ẹnu rẹ̀ ẹnu ọ̀rọ̀ rẹ̀ kò là máa délé kò ní ìlà ẹ̀bùn sí ilé mi rẹ̀ tó yẹ kó ìjọba ìjọba ìjọba àwọn àbájú ọjà bàbá yìí ọ̀nà àwọn tó sábà máa ń délé ilé ìjọba ìjọba lọ́dọ̀ kúrẹ́ àtàkàtà àwọn àkọ́kọ́ wa ti ká àkọ́kọ́ tí ó ẹ̀yà wọlé kan kọ́ wa ni ẹ wọ́n sọ fún ayé pé tọ́ ọ bá ti wọ́n lè rẹ̀ ọwọ́ ìwọ̀n ó ti rà ìka ilé òwúrò ti tẹ̀lé obìnrin tẹ̀lé rẹ̀ obìnrin náà tẹ̀lé rẹ̀ obìnrin tẹ̀lé tẹ̀lé náà ló tẹ̀lé ọ̀ àtúntò rẹ̀ ọ̀ àtàrà rẹ̀ ọ̀tún wa tẹ̀lé náà tẹ̀lé rẹ̀ tẹ̀lé náà ọ̀gbọ̀dọ̀ dáwọ̀ tẹ̀lé náà ọ̀gbọ̀dọ̀ dáwọ̀ ọ̀gbọ̀dọ̀ já tẹ̀lé náà tẹ̀lé oṣùmùlọ̀ rẹ̀ ọ̀ àtàrà rẹ̀ ọwọ́ rẹ̀ náà fún agbọ̀dọ̀ já tó fi kírun tẹ̀lé ta àkọ́kọ́ kọ́ kọ́wá àwọn àbá àkàlùbà àwọn ọmọlẹ́sìn lórí. àmín. olùdó àti ìdílé ni wọ́n ti ní. wọ́n ti ọgbà wọ́n ti ọgbà alákọ̀ọ́kọ́ rọ́à rọ́jùlá mọ̀tẹ́sílá láti sọ̀lẹ̀ ó ṣe déédé ìbámu ọ̀kan náà náà ní ìdílé àkọ́kọ́ yìí. wọ́n náà níbi ìta ọkùnrin kankan kété wọ ọ̀gá àwọn ọ̀dọ́ sí òun yọ́nà. ọ̀kọ́rọ̀ ya mọ̀ náà àníbi wá sílẹ̀ lábẹ́já màmá náà àǹfẹ̀lú màá alukọ̀wù èsì ọ̀kú ọ̀gá àwọn ẹ̀yọ́ kù fi hàn. alákùnrin rọ́jùlá mọ̀tẹ́sílá ولكن أصابت من جنابة من جنابة جنابة قال ما قلت من قبله قال لين عليك من صحيح فإنه يكفيك فأ ìpínlẹ̀ tó ọ̀ láti lo ìpínlẹ̀ tó ọ̀ ojú ilẹ̀ tó wà ní ẹ̀rọ náà tó ọ̀ láti lo ọ̀rọ̀ wá ti lo ojú ilẹ̀ tó wà ní ẹ̀rọ náà tó ti tó ọ̀ láti mọ̀ ọ̀ abẹ́rẹ́ ìjọba ìyẹn ní fàdámsẹ̀ tó máa àtàlẹ́ àmọ́ ọ̀gbọ́n ẹ̀yà ọ̀gbìn kó o tu ilẹ̀ yẹn náà ló ń lé o kò sí báyà náà ó rí i pé àlùwàlá ilé pẹ̀lú òṣèlú náà ó ti gé kó o lo àlùwàlá omi yẹn. níbi àwọn àbá wọn wá sí ká máa tá a bá ní sọ èyí tá a bá ní bẹ̀rẹ̀ tá sọ èyí tó kó sínú pọ̀ lọ́dọ̀ àbá ló bá yẹ kó pé.

لا يدخل فيه التراب والرمل والشجر والحجر والنبات ولا قلت دول كده هي الإسلام هو wọ́n ní eléyìí wọ́n lọ́wọ́ àbá mi máa ń di àbá wa nínú kẹ̀sí tuntun bẹ́ẹ̀ ní síra wọn tó bá lára rẹ̀. bákan náà wọ́n ní mákàlà ní bí ti sọ̀rọ̀ wọ́n lè sọ bá jẹ́ ìrìnà ìgbẹ́ nìkan ni wọ́n ní wàá dá mọ́tò bàbá àdúgbà ìjà bàbá àdúgbà kò ní. ṣùgbọ́n èyí tó lọ pé ìyẹn pẹ̀lú kání òun ló náà bá wa láàbì àdúgbà náà àlà nínú àgbáyé lọ́wọ́ àdúgbà kò náà àwọn lọ pé pẹ̀lú kání lójú ilẹ̀ ìgbọ̀dọ̀ àdúgbò pẹ̀lú kání. ṣùgbọ́n àlàkùnrin ha èyí tó kí abẹ́ náà ni pé ó dà wà báwọn lọ́ta rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ àyè òun náà ń bá ti pẹ̀lú ìlú láti wá mọ̀ yìí pé nígbà tí ìwà bẹ abárùkùtà àlùkùtà tàbá nílé pẹ̀ àlùkùtò tí ọ̀bá tí a bá wà tó èso kùtà ká ní wà tó máa ní bá fi ìfẹ́ ní bá fi ìfẹ́ láti lè bẹ́ẹ̀ láti wọn àbẹ́rẹ́ wà ní láti wa náà láti kó lé àti tẹ̀ lọ́la. آمين وأتوا إلى ربكم ترجعون وأتوا إلى ربكم تكرهون أترك الجوع أما تعرفي أترك الجوع أما ترجما تريد أن تكون لهم لا أفادك wípé ọ̀dọ̀ lọ́run la ó bá àbò sí ọ̀sọ́lọ́wọ́ alẹ́nìyàn Muhammad wa aláìsí wa sàrò tẹ́lẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn